إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ به من شرور أنفسنا وشر أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الأمة وترك الأمة على نهجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا خالق أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار وبعد عباد الله يرحمكم الله أيها السياسيون بأحزابها المعارضة أما تعلمون أن طلب المطلوب تكون بالرفق والحكمة والمجادلة الحسنة ألا فأحسنوا الطلب وقال تعالى وقولوا للناس حسنا وقال تعالى ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى ادعوا إلى سبيل ربك بالحكمة والموئلة الحسنة وقال تعالى لتبين للناس ما نزل إليهم وقال تعالى وأما بنعمة ربك فحدث وقال تعالى أنه أهديكم إلى سبيل الرشاد وقال تعالى إن الذين يحبون أن تشاء الفاحشة في الذين آمنوا لهم في الدنيا خزي وقال تعالى ولا تجادلوا أهل الكتاب إلا بالذي هي أحسن وقال تعالى وجادلوهم بالتي هي أحسن وفرادين قال عليه الصلاة والسلام من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسمع وقال عليه الصلاة والسلام عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وقال عليه الصلاة والسلام إياكم والكاذب فإن الكاذب يهدي إلى الفجور وقال عليه الصلاة والسلام الصدق من جاء والكذب من حق وقال عليه الصلاة والسلام الدال إلى الخير كفائل وقال عليه الصلاة والسلام عليكم بالرفق لا يكون في شيء إلا زانه ولا يزول عن شيء إلا شانه أو كما قال tangaba ala da afon be mari ala tambo ka ala jani ti ma ka ala la nemo na da ni ti na nemo ila duna gaja anila alkiyama ina alkiyama gaja anila nemo lo kiyama anila maranya anila kulurunya o fala be de mara da na ba fala tin de ma ala tin ma ko ala tin kanda ala tin de ma ala ba nyaalo ko anin na mara ni nyaalo anin na kuluru nyaalo ani na ɲini fɛnw ɲini ɲalo ala sen diya ma jira man ta dɔn la ani kayira sɔrɔ ani bɛ ala dana fala sen kan dande kan lɔ silɔ ka min bɛ di ala ale mɛ ka fura ala ma kila do silɔ min kan alfa kɛn dɔ la sila kɛn bɛ kɔtɔ fɔ ala sen t'o silɔ kan mɛ tan kɔ dana alboloma tɔɔrɔ bɛɛ la bere la ɲini jawol la ani kata ani nambarol ani kuran ani tigiya la ani fitina ani saabo jawolo ala sirumu ɓe tankala watoɓe jamanoɓe anen ɓe ala gana senginoɓo ɓe kafa gawɗa mantaw a folonna ala bahlo wara manin ɗo manjolo kollon ñon ɓankewlo gamen ɗon mannen ɗon ne ala demanda malo tema ala la malafana ala hena kan ata najingol ɓe kafanin anen ɓe ala gana sinna ɓarol ɓe muta ɓara kelol ga kaña ma ta ñama ga ɓarol men kanen na duwalo anin na sada ala ala si be muda an sawo ta na toro tumandi kan tuma ala barro tan kan to jara ke na ki to nan tan kola anin londo na ala barro kan ti on fawala wa kola ato kurbula mela ka se da ka le se da ala la kiliya anin mo ni malla ala anin ta se da annabi muhammad ala la jona mala la kila mala ma a kiman na be be na be budani halalo ne haramolu bede man ne jawmalu ala baru nya ne maral nyalu ane kuloro nyalu ane moya landi nyalu ane fitno bayndi nyalu kila ko bela ko indi ma men sin nafa duniya men sin nafa dinoro men sin nafa lajira fonfen be dolal a be ko indi o kola kolo be be ma ba kuma to nyama wala qur'ano kibiya be nyama ba wala ta salam alabaɗo be ɓetama waɗen kila alabaɗo ñaama kolu ɓe jawma waɗen bidi a dim bidi a koɗo nana alabaɗo kuɗa kuma kuɗa dinaña kuɗa miila kuɗa e waɗanda koɗoma kendolla amma rew fuuɗa a firda na fara ɓe halake o ka ɗuma kurɓuɗamayraɗo kurɓo tanɗol anen funa jamu santawatule jo fa tawtula kaɓe ko jaman mbaɗa karotomo amin naani naatna annabiyomola banque karoli waɗa annabi sokoña tere mo anne fula no fembo to da ta na yin kurbo bolo jama a a a kurbo la mai la jama la ni men la mai la jama banda ayu hasi hasi yuna ayo ba ko ko ti fiano gambia gambia ta ko ni jama bi ahadabiya al mu'arida ban da opposition ban ko la opposition party rumba be ma gambia jan anin afirka ani watana bi men be opposition anin sama men bina kelatu partiyon men be banko ta yani men bina amlo wala banko politician no opposition on be amma tala mana fani manye lo opposition on anna talabal matulube ila nyine ko ni ba nyine na ebe ko ta nyine ila ka ta ba wala kan soya president sila ila ta wala nyine na politikola sila ni ɓoñinin na takun wata kewo bi rifqi domante mala kon wal hikma ani hakima a kon wal mawidati l hasana ani kuma ɓeto wal mojadi l hasana ani ño ani sonkanin ma banko opposition o ala an ɓe men fota opposition o be opposition patio men ɓe gambia dia ani men ɓe guine sargina carte fayot ani men ɓe lajine bina carte fa kona guel mbe men fota ani sénégal ibina carte fo mairie ala an bɛ mɛn fula b'an kɔ polisi an n'o bɛ yen f'a sinɔ ale b'an kɔ ɲinɛ ɲinɛ ɲa ɲɛ ma ala ni kira ye mana fɔ ne bɛ fɔ ɲinɛ na mɔri n y'a n'a ɲinɛ kira di ma b'an kɔ polisi an n'o bɛ yen ɲɛ b'an kɔ bɛ yen ala ko wa kuru de n'a se fo sinna kuma ɲɛ ma ala y'o fɔ mɔri ye ɛdɛ o fɔ sinɛ sɔnɔ wa bɛ yɔ tun bila ban wa bɛ yɔ yɛrɛ ban wa bɛ yɔ yɛrɛ ban wa bɛ yɔ yɛrɛ ban i la ka gan bɛrɛ ɲinɛ na. ila da kira kala sira nyana walla jina ta wala ba di ma be na ta de fora walla kon a jina ba walla nyo ta wala ta de fora ila da sira ala nyana ko ma nyam ma dora wolo ne ma ta husna ala ko mo le ko ma nyam ma wala ila ta ban ko ni na mo le ko hakil ma le na ko hakil da ka ka do fay nyama do da ka do fay an yekke ma la nyama do da ka do fay ni mo dina ma sangi tan ne ke hakil ma wala da ka do fay kaje fayla da kira mo hakilma doron ne mo hakilma ni la fa bulu fenna e ka ni na bulu manuma ya la hakilo ne duwa ne mo ya son dora mo hakilma la son pura ita ke man ka do ba pura ita ke di do ne do ba pura ita ke ofo ai ke president ya le ni o sa ke o tema ni o mo no ti o tema ko manuma do politiciano be ko manuma al ko manuma ko mo le anen ko atemmo to warala atemoɗo fitnandira atemoɗo fayla ñoo kan mbawi adama adama eteta eteɓe kañela eteta kañela kana kuma ɗum fiyolu ɓuro anen fiibla amoɗo ɓuro anen futuñol ɓuro anen mbawi noon ɓe kuyande ete kañela wonde man kañi a yettima a wala takul lahuma ulfin wala tanharhuma wa qul lahuma qawlan karima tombe ay sila sarano faade kila ñum fuu faade ni walla ñanna kila ñina suu politicien o ɓe itano politique a patio président mi ɓa opposé kan ñin parti fulo ñin kafu fulo kana kuma kolen fo yen kana ngay ɓe kuma fo yen ala kuma ɓe toro fo ñoo yen fo janni ɓeɗa kola ha so soɗola walla ɓe foolala ya soro ɓeti a kan ima soro ɓeti a kan ɓa samade falore banko kilo molle posisiyano ni posisiyano mbe mbe posisiono lella jammo jambenan udu ila sabili rabbika bil hikma wal mau'izati al hasana wala molu kumande ko ila pati o a tan aɗo ndasiramana molu kumande ko kuma ɓe ɗo fo mole hakkilo tinenda ila tiniɗa fo mole toñañimmala comme nin jannemo aɗo poliga patiyomol walla jinsa taykati patin kumale ɗo

wala na oto aɗo min ɓe pate ñe tayi itela liida munama ɗum on ɗo moɗo kumandi ila liida ila pati o tan ndolla ñin pati o mina allah tammana ala tammana jem amma mu o nen tiñu comme min wuli bila e ko yili bila bila men démocratie e sabata A aɓe saɓata ñaadi deyla ñanno toro deyla kuña toro naɗiɗamo mendu keɓale maade lonnale maade accirmale maade sabarlale maade mo tramdawole maade mo kurinɗole a aɓe ka kanfa aɓe ka fati aɓe ka kufan wala le adamadi misina kendole maade a alfa kuluro toro ay londo toro a tinida ne ñin ɓe folo adama aɓe ma soode o mammoɗo noon ire yoni bi a esi foɗo adama ñaaɓe ñoola ni ka wasata ñaaɓe ñoola wọ́n máa mú ọdún ọ̀nà ọ̀sùn yìí tí a UDP mú náà ní UDP ní ọ fàáza pàdé ọ̀nà ní ẹ tá àtà sọ̀rọ̀ èdè UDP ń sọ̀rọ̀ ìlà ìkọlù náà ti fìyà ní ẹ kúlbí ọ sọ̀rọ̀ èdè UDP ń sọ̀rọ̀ ìlà bí nkiri àdọ̀ ìwálé náà ti fìyà ní ẹ sàn sọ̀rọ̀ ìlà mọ̀ ti fìyà ní mọ̀nsẹ̀rẹ̀ mà ìfọ̀ àtàlà ti fìyà UDP bọ́lẹ̀ nyàmà ní ilẹ̀ fi àlù ọ̀la ìbẹ́ ti lẹ̀ gà ní yín fọ UDP lọ wọ́n mú tó nyà di UDP bala ní wọ́n má mọ̀ ọ̀dọ́ yɛsɛ nyimbe ɛfɛ ma mɔɔ ne bayi mɔɔ de nyɛ abɛ nyɔɔ kan ni yi kɔɛ wasɛdɛ wasɛdɛ so dɔɔde ban kɔn mara jɛ san ji kura yaa san kura kɔn ma mire de jan yɛrɛ yɛrɛ mɔɔ de na wari kɔrɔ na dɛ kɛ san ji saba yɛ mara dɔ n b'a tɔnɔ udp masara masa kunda ko sanji fula moma bunjawlo moma mboro ba dora ebe ministre ala modi ala sa banja ministre ala sanji fula be fini da do ma do o da do sa da ala mala ko ba ko e fi o fo o ma mo do no gaadama beteya ana jarda iti o foono iman kallar i ñaa ɓaala a jaro ñaa ɓaala a yudi bi ɓarakata ani soobi ada yamuda ñoo fe irafata dambiyala i wakkilita kambiya jartay tooro beela bine yaajamela fo adama la, ni o fo jang moote sosolede moonenna oto boy oto aman jara ñoo nenna aman jara ñoo kaja fila aman jara ñoo haɗañila yo foɗoy fanama yen fo aprc ma yen fo momo na parti ma ani nyin kuma nyin ma fo mo le yen mo kuma nda le fan kan den parti o mo si ya e ja e ja o si ya ma fam ona alpo do ko no sa ado ni jale ka manala ado ni eta final bo rama da na kera ado to na le kenya da ke mala kera ni to bayna le na ti ma no bila ile ila e jale da de mo lula ne do ka ne kala mi do la karo mba yoro wa jela kala mo do jala karan mu dota daaje soñal amma do tara golo mba soñal dira boku be do lemo tija be do lemo mbola kala karado la ke dala karol modi da hada kar kan ni to karda e bi da jana e la ke dala janne wanda ya faja mbe por be do sodala doctor be do do le tani be do do ani jarla be do do banko do do fodo banko e bandala mo be balu la janne ya faja bay boro nyanga to dere janne albe muna je sena ni sena la karon na ka nyala ni sena la karon mbe fon be yuru wandila sena kon be sodala turo be sodala ibo wala fala iye koy mola yete la ta mala yala ni mammo ne porba kala men bal bol mammo ne ko tingala be jamu jankala ka jala finna ko ko ban isaje ni da ye saban saman sinni ne ka jala ni ko be kila pati o be be me ko ko de ka pati o yaran ban ko kan ngene biya mo la la e si on ni da ni la ga ka be be ya mo la ni la ga mo le be mo wala na bar ti tanjiru le mo te je le ko ma ne ka be fo ti le funa ka be da ne ko mo ni non la e ma mo mo le to le funa ma mo ko ni la ga ban ko le ba ni na le comme ni ko to yidi bi la ga ban ka to yidi bi ko wa na lo re be ya ma fo o di o ani albe sitto sitto be kala million sa de ri sa de albe ti amala ban ko ni ban ko e pandala ni re fe shon le ka yele o ko ti tan yele be ban ko nyen na lu bari ma nyele men ba nyele e ko ti jawti walla men ba nyele na doro e ko ali ba nyele na lu ida diyamu kendo ani fún ye fura mọlu ma mọ ya bẹ dọlẹ kaba nkọ ɲinɛ jẹn faama bi ni mana bẹ ka fa ha fini ɗo mo momone ɗum ɓeno classe ɗi momone ɗum ɓan fa sore fo ñana kela ñaadi ija politique ayi o fo isaje niɗa ye saba ni naɗa soro mbe ñine ka foye men foye ɓoole kelama fo ɓano oɗo ɓan ko kañenen ten africanole ka ɗenen ten ne ayi fi ñanga du ala kelade naɓede ala kala baro o ñama ala ko hani fi ona kalamoɗen ko ahadikum ila sabila rosa ite ban ko ñini na opposition ana opposition no mi e kan biya mara e jere sara mara sele gabe ye le jema ibe sambara ni ni na ajara du ban bal sambara ta e jara ni be sel mol bi ta nyaare fo ni ko be fere na ban ko be yurwala ban ko be la fara ban ko be kitara amma ni assalamu am nasin be sodala ban ko be tangara han be be be la kan do to la la tan ko ni la horomo abi ban ko ñini tan innal ladina yudikuna anta shal fahisha fil ladina amanu ala ko bara ban ko ñeneen na walla ila haajo ñeneen na ila sa haajo ñeneen na nden molle ɗo kuyande la nden la jala e ɓurna siyoɗo ɗammaɗo tema walla tafoɗo tema walla siñoɗo tema walla patiyoɗo tema eɓe molle ɗo kuyande la ita hama moɗa ala kon si halake dunani lakira mais la poli bonde fitnole anen mbaw ko kuyandiram anen fitna wulendiram fon a soro fitnol kon nin da soro fo fitnol opposition opposition gambiya gambiya tara ala ye dan ka janni ka dadi abe halaka ni adadi oro podi ko man jara mo fi andola aman jara mo fi fi andola ala ban ko nyen ko ga ko fi siano gambiya gambiya tara man ta ko dal ma be kelen ka wala tu jadilu ahla alkitabi illa billati hiya ahsan ila e kama sakira nan boy e dira anyo ina songa songa nyuma kana sidina nyo kana mo su na ga par son ka nyam mal e ma londo na to son ka nyam ma e te president ni e ma njar le mo fo nya nyam ma e te president ni e me ka ti ma fo nya nyam ma e ma luwa no e da luwa bi kata e ta ta je ya ran pro ko son ka ba kele ta le son ka nyam ma kele ta ko ko si na mo son ka la nyam ma na bi ta kele ani rebero tuwata ñogo amanke rebero amanke kuuɗe tala opportunitemo ñi ka ɓanko ñini sonka ñañimma ma sakkelen sonka ñañimmala wota solo ye para sosora amanke ya kele sudora woke adinon ɓe dati yatan anniye sonka afa ayte olen sala kode jumantaɓe sonkala de bara alɓa kele sonka kelen jawle ɗum sonka min ɓe kele wurinjila sonko sonka ñañimma ale b'o le kɛra ale b'a gɔ mara n'ale y'a mara mɔli ale fana sɔn kandi ko kunu y'a to sɔn kandi ɲaamɛ i tɛ ko ne ye nin kun mara diɲɛ bɛ so de la i e ko kuran bɛ sɛbɛn i ko nin bɛ so de la i e ko kala bɛ sɛbɛn jɔn ta bɛ di a la kunu y'a fɔ biri bɛ nin ban ko ɲini na biri y'a sɔrɔ mina n'a ma sɔrɔ ye fana sɔn kandi fo y'a kɛ fo ye fana fo ye nin dɔ ye yaara ɲi mo kiri sira su n'a ka k'a kuru nin politiki an na ko de ko sanba ko ala ɲɔ kala den ɲinina tɛ nin mu fili bol sogle ni a man ke fitna sendi produit ko man ke dina fadala walla moya fadala walla ado man la fala walla luwa man la fala principle lem kayre fona ala minan tanawol kono أكثر حديث أبنا ما كان يوم بالله واليوم الآخر ولا يقول خيرا أو يأتمون نيبي كلا كما لا كما يوم نيبي كلا كما لا يتونيا كما نيبي كلا كما كما نفع ما كما نيبي كلا كما يتلا كما حكيل ni ɓe kira ñande a ñande ake soña kono ni e soña bonde ya ka tiñara a ke fonde wotti ala kono ɗo kuo ana kada toro ana fitna ñinin na ibi ke sawo soro ibi ke lato soro o je opposition ba ni hakkilo warta ye ñin ɗona e kama ta soro ndon meje opposition o jawla ana ɗa pipi ye ɓere jare opposi ina ɗa ɓoyni kira sanje tanta kuɗera naɗa ya jamin ala jama ina ɗa ɓondi je sanje mu wanni ɗum ɓe je moñin sara sanjiro oh, sanjiro oh, kabe fayo mo sanji fula fula e eh, ye tan no o bara ye ko ale sano na la e ya o fana ko ci sano le e ya ja me ko ile ta sanji ta ko ko walla kala ko sango o no mo da ban ko ni kai ro ko eh, ay ci ye so nyen na do ale so nyen na ali a jeten do ida di o fo la mo le ni la gambia la walla gambia da o be bi am le de hunna o ke de le ye ban ko so le ibe bi am le ya moolu ye jare moolu ye waleŋo jare aniŋ mooyaa ye jare niŋ wo kele i tinaa e jari moolu ye i tinaa jari ala ye ati i e jarindi moolu ye fo tinaa kañe tumando oto politiki anoo ke diimu biitan jammo jantana ñinamu ñina ye sando ali ñana politiko kene ñaame aniŋ bankoo ñinena wolu moo lemu ñiŋ هذا ما تسمعون أستغفر الله لي ولكم ولمن آمن وأسلم وسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم أما أنتم تقولون la kila je ko ko ko ala ba ni nyala jo wa de kana je la ka je ko ni ko na jo yen don ko pa pa la ka ro mo ni na de ma ko be mu mo ala ma ka je ko la ko kana ko ni kana wa ni kana kala na ka je ko la ko ko ma no ni ka je ko alama be la kula gambe be bunga tangi sa ko la tangi woro alama a abe ko na kayla na ba be ko na kayla a do aja wa ale ala dane ko de tanya nyimma ba be ko de jamano alama ko de ko ni nyara tema ay na ba a ko ni nyara ane si ane je ko no hono akana wo tinan tema ko de ya no do ane o ko to no الحمد لله ولا عقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلى الله على من جاءنا بالبينة والهدى فأجابنا واتبعنا محمد رسول الله وبارك عباد الله يهديكم ويسره بالكم أيها الرؤساء والملوك أما تعلمون أن دولة الملك تصبح بلا عمل ولا عدل على بالعمل والعدل لا بالقول ولا بالأنف على فالعمل وقال تعالى ثم جعلناكم خلفاء في الأرض من بعدهم لننظر كيف تعملون وقال تعالى قل اعملوا فسيرى الله عملكم ورسول والمؤمنون فقال تعالى أوفوا بالعقود بالعهد إن العهد كان مسؤولا وقال تعالى يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وقال تعالى يا داوود إنا جعلناك خليفة في الأرض لتحكم بين الناس بالعدل وقال تعالى ما كان لنبي أن يغل أيها الغل ومن يغلل يأتي بما غل يوم القيامة وقال ترى أنه وقال أنا ربكم الأعلى وقال وقال ترى أنه وقال أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون وقال تعالى أنه واستخف قوما فأطاعوه وقال تعالى وجعله وجعلهم شيعا يستلف طائفة منهم وفي الحديث قول عليه الصلاة والسلام كل ميسر لما خلق له وقال عليه الصلاة والسلام إذا أمر ابن آدم إن قرأ ما أمر الله من صلاة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وقال عليه الصلاة والسلام أيكون مناكم ثلاثة إذا حدث كذب وإذا وعد خلف وإذا اؤتمن خان وقال بصلاة بصلاة إن الله يحب إذا امن أحدكم أملا أن يتقنه وقال بصلاة بصلاة من غشنا فليس منا كندو عليه دعوة بمعلوم لبني نعلم وكندو أبي مرة كندو labantinya be marata kuno be anin malo anin labantinya ko e yanda ke ya ke mo na man ke mo kuno ti anin yanda to ni tilan malo ki sanin ne man en baraka be kila na ra jomba na ra be kendo ana ra sira kendo da ganga ara ke amara to o ko adu ala la jono ana ra kila ma da ana ra kuro be sun banya la ma da ba e san jaw jama ba na gambia ba ka ti ka be ko adu jama kuro na ma ila do ayu hadu asa uh ato hura so president dibitolo kuma eh, eh, eh, mene marta pan kola ato politika mansolo mene pan kola mene protocol an nara kumanda ebite ya sɔrɔ walla ebi akansuli ya sɔrɔ walla e peresida ya sɔrɔ wolu muluku ana dun bɛ marata bankolu la bina kumanda namba fo an b'a sɛbɛrɛ le ma a dun min ye mulu mara a sɛbɛ a bɛ la ganja ganja ta bi ani ɲaamu amma talamuna fadul ma sakkunde almañin lon ban anaɗo maral dal aɗo hula sol anna dawlatal mansa ila mansaya ila mansa kunda tasbur ñen ka sabatini bila amal ni labanko ɗo wala atla ne ñitilinde labanko kan oɗo mansala mansaya e ɓetiya anaye min ay ken kosila la mansaya ɗo hana bota je sila silala a somaye je fojani laajara ake sarka nyimmari president do kurdura anin tuno la man sabe ka sabada abe kame bil qawl ko ka kuma ban gorta nyenen ti amol na ba nya to do ko ka sabada man kama a di amla fam do kura anama ke wol unfu man ta sana sana ko de na e mai da ro ka tan fam ne man ta su man ta sahara kuutede ka ala fa moolu ñanna maññanetela kanfa ala kanfa kuutede ɗo fo doron ita ñannal sunudade ma tala ñanna kumboole la dina kanfa ngonde ñen kela ma keno ye sunu jantiñaɗa amandeɗano ye sunu kono foiro men ɗin mba babula ta sunu ñamen fanote koko ñikkando ɗa sama ima soɗo e sunuta ɗin ɗon koɓiɗa iman ɗon kittoɗo e sunuta fafi tala jude tala nyanda akele ye ma so nyanda tunu na ma nyanda kampa mana ke kampa mo le nyanda kampa le te kan e ko ne mekele ya ke forma ke banu bani ma ke ma nyanda kampa la mo te nyanda malla le sunu wanda ke se wala le me forma ta kunda de afrika ja gambia jina bi taw ko na ke e mbali ani senegal ani de jam dantana fal amara ala la ban ko do al do ko ta waɗan politika ñimmade ñaman ɓangola ni ɓe ɓan koñina e ka ñini wiya molen e suo a ñuña janni jara kaen ɓan ko sore ɓan ko ɓe tama ala patio ɓe kalalaño ko jamano e tamata ɓanko ke ƴiyamata ɓanko ɓe ni ɓe ɓan koñina e ka ƴiyamole ni a sore keele e ka ɗowɗole e e e makaɓe ka ƴiyamo aɗa ñanna ɓanko tambanayamanta ton dal korko furañama وقال تعالى ثم جعلنا خلفاء في الارض من بعد لناس وكيف تعملون دو الذي يبقى الصمر جنات كان على ما ولو الولو دا دولة لما رو كنا لما انت كنا لكرم جي كنا ورقولا نا دا دولة كبان الصمر لناس على كنا كنا بعد جي دمائي أما تقول دا رجل لما يلجو أبي أمنا بلا مو أما بلا لناس لما جي بلا كيف تعمل أبي أمنا كنا يعني أرى وأسمع أسمع وأرى النبي موسى ala ta ta ta wala ta mbe la mai ya ma ko ta la mai wa ran ba ni be to an tudo ni kuma da Musa na ta da ku da mu da kuma da Qur'an da Musa ni dona ta da ku da kelera aka ba da sama asma mbe la mai da ni ko me ta la mai da wala ya ma ja ko ko be yo la no mo an da jo aka ka wala ka mbe la mai ko ngane ima ala ko nani kida ma tan da ko ba ji dera bi nan tan ba ji dera kai fa tamala bi man ta ke fa bi ta kira presi ya ma kura gol ya ma lampu gol ya ma ji gol ya ma jara ro ya ma leftano ya ma karamo ya ma mo ya do ya ma luado ala ko no re ji ba ko re ji dera fo yo wala ko nyaabe mo ta ma ta nyanya na do ko re ko nembe jela ala ko be nyen jela ala ko kira ko kul a fomanta kunda aliye ko ini malu albe baara nale ila area bi kira kansulo yamna kira area ila dibna ka do fo yamna kira dibna ya kansa banko iko president yamna kira ini malu albe banko la do ko la fasayara la amara sala ba jela nal be do ko kan ji ko do de kuran ko do balu ko do de wala to kira ko ba jela wala mon mitima banko population be ba jela yamna kira manta manta man na biya Allah ya tamma nane jabda noon ɓe bagge noaro e ko naale min bolle ala nde tim allah joɗaɗa ɓe kafuɗa ma kañenna ɗiyam ɓe ma yete sa jota ɗiyam ɓe probléme ɓe ɗila ɗo kola tema e kam na ɗiyamo e ka jumalene manta ma ko ɗen mbaala men mona jandi ɓeɗengo tema eɓe jumala teɗena eɓe jumala kajabde dara manta ina mo kana lo kunda tam woni a fani ko ndole ɓan ko jonon komɓe ɗo kolega non wattu min man ɗo goten mboto ma lon goto ma joronto golle lammal nin to ti amale ni en nin bije o mara ka be kelo ke kila ka ma kelo da man ada buru kila don da ma jon ya wada wada ko da buru na ka kila da mun mo lo ke mala jama jon ay kila ko konyere konyero karabe ni konya ba kila na julo de de ko jama ndo ita ko ma anna jole e ka biya mo mole ni mole julo de e ban ton nan jole ayo tan ni kila kan o mara mo ta ومن يبدا a مرا اتاي في فكر عن رجل عمر كلا كعمر ابن رجل الله ite to nya fara umar eh ala julo do nan afon de julo to wala na julo to ni ba ni ba ra ita kan de ita fara ni ma umar sai fi min ta kilo min ba umar kira ta yi julo president ay wala ataki muhammad rasulullah sallallahu alaihi wasallam abe hudo ta be ta julo to akara julo do muhammad na ma jo abeje o ala yɔrɔ n'a bɛ jira e to yen fa ka mɛn fa da la jira ni sɔnya la fa bɔ la jira i jira min ka ci dɔ k'a sama fan o ma dɔn a k'a bɛ nin kulu si kana n'a fa la hali n'i ka jɔ bɛ kira i t'a fa ye dɛ kira k'a b'a fara tɛmɛ n yɛrɛ bɛ n jama fɛ bɛ na jɔ ni jɔn na ma bolo ni mɔlɔkɔ ma kɛ jiyɔ ye n'a ye jɔ o o fana kuran lano e, e, e, mna ne to brahman da yo ma sanya na fara ma alin ko da do ko ko nim ma ke ngande hamal wannan na sun mna man do ko kenan ba ma sama ke ti amla ni kan fa do idan na kan fa ma ta program mo de jama ta ko ta kan fa afrika president ala to aw ko tin ahad inna ahad kana makshur idan mo la ma ta ti ro kelen idi amo idi amo iyara da ikuma da kuloni banke mana e ko nyamma ke ko tala ba ke ko e ka me da ja tamo ba tuma mo fa e ko ma do tele do ko kela e ka me do ko tele fiya ba o ra ra lo ka to ma do ko ma da ko ala ko ya yi halin na amna lima ta kuna ma na ta ma da ala ko ma ba kelen kan muna na dul misin ma da kunda na mo mara la ma da no na ma dul ka na ban ko do ja ra de ale bɛ bɛ o ko sɔrɔ ale bɛ kɔlɔn a tɔ sɔrɔ k'o da cɛla a la k'i jɔ mɛ kuma y'a tun bɛ fɔ mɔ dɛ n'a n'a tɔ sɔrɔ i m'a kɛ ala mɛ den k'i den kan a fɔlɔ y'i sɔn k'o la sɔn y'a da o bolo i n'a ja n'a ka xaabi fatan fili arabe fa kɔn bayi na n kɔ da a n'a bɛ da a ɲɛ cɛ mɔ lamɔ a ka k'i bɛ k'i den kelen ɲɔgɔn a ka bɛ k'i ta mɔ jɔn k'i bɛ kelen ɲɔgɔn la dɛ k'a ma ta ɲini k'a k'i jɔ mɛ kɛ masa kunda tan bila a la sɔgɔn mɛ k'i bɛ kelen ne mi mori fa ila ki ta de ne mori o nyine ta o ma sa be ya fo ala ala fa de nyine ta lo e ko ya ko kontra ko ban ko na do na de na ko ko jaman do ko jaman de la e ko te ta wuri do la e ta ala be wuri ala ko ma kana lin nabiyyin ayyahun e sara kele do la e kele la flo ka ne man do ni sano ni sukumba sana wara na sano ko ko akamna ni sukumba ye manga dukuduku ekele na akụkọ ikpe ya mekere akwara m ọjọọ nke mụtara mekere ma ya bankụ na afrọ ma ọ dị sọrọ alakọ ni mmanya nkira bankụ na afrọ ma dị kira amarta dunia ajakọ na afrọ bee na akakari saba zaman sabirọ akawili kala nyɔnkɔ mɔ wili mɔ tiɛ ma a tɛ kɛra a ti ma balɔ wa ni ban ma sama ɲɛna ban kɔ la kodɔn ma la dɔn ìkéjɔ jɛlɛ la péré si bi bɛɛ ìkéjɔ ere tasuna kejo jalle do kuma na kejo jalle ita kana do kuma ko bi kaban ko do ma foni o nyene ngal anya na nyene ngal o mo fitna wolen dole atole be man tanyo tibbe atole be jekkele nalo ko tibe odoro man tanno be tibe nan banen do la te kan do kele de man tanno be be kele fura fura ha ta do lebi wadu be yetine nen fure so wadu be kenke nen fure so de yetine nen fure de kenke masanya ne tini ya ban ko sama tini wala ala ala na kama ta kunda al tinya je je ko ka ko wo tira dala anan man sala ka ba to ala to ala wo da ni tira ni ban ko baraka ma mi ta bi ban ko baraka ma ana ala ai ti kare mi tira an ko liyan akwai ana rabbukum la a'la ndal mutarida ndal tamu jambe ndal tamal be ndal tamu be ka tin tan wala ta ma fa kaza bula na kala ina mo be la bango ya ban ko men be la wo ifa ifa la zaka no mo ye be be be be na o ti ro ma ro ko ndo ko da bango fo ka ti ta ba ko do ma ni ntele nyindira nti nyinkira nti nyimbogulu nti kanyana wakama salama nti atini ale alo fuma sanywa nyen wa qala fir'auna alaysa li mulku misr wa hadala ana tajidin dala akon de da misra beto hana Allah ba hadala hana la kolon jolo jelta jelta mo sote alo tijaro wala tinya wastahaffa qauma fa'ta'u ana ila mo rasulni ko ka furu kamila furu wadi ila ba ko mo la ke tarde ndi wala fi'al ma ta kula nya wala kama ta yo tinya wa ja'ala ala shi'a ya ta ta bana ayana ba ti fara ban tona ata ala suwanta ata fi'al ke ala fi'al wasiqu wala ma ta kula nya orama dartiroɗo sénégal même ɓe ƴe fulole ɓe awlaɗa magistalla dumanɗo même mbaɗa ƴe sura awla wadda ɓoɓe ɓa sénégal fiijamara ɓe ƴeego ni koɓita sii ko asi keno siyontara surade ɓay lama sañorka kanni oɗo ala a sii kuɓɗa lapportu ko kono ala kana satene ɓan kuɓɗa je ala ɓan kolleɗa kanko mo suude andara ni ɗuma kira to ɓaɗa momo ala yeɗa men ka wata sone man kaali ɓe ka kaali man mbarkaɓe ka baali naare ɓe dakre tan kaade mbaɗo ɓene kaake noolaye jogi e kaade mbaɗo wode kaakila ere a tan soro kaade mbaɗo wode kaakila kiyamane kaade mbaɗo wode kaakila a barakanda wode baraka man so abi kam o barakanda abi kam o kaala ayi tata ñaa kore kam ñim naale mo fuuron jamma en seyaade wotumo ma sa tembo kaala fuure kabba ka wa ñaade naale mo ƴen jenon jamma en seyaade man seyaade tembo kaala ƴen kore kapu naali haduman tun su kaman sare man ta kala hadumin tun yara tabo naali yan mo tilin bara kaman sare man ta kala kirsi bara tabo man ta ba hadu ala ka ta ba to naali hinan tun kaman sare man ta kala hinan tun yara tabo ala ben men kala jaru wonon naali yan mo be do kaman sare man ta kala be yara tabo kunna mo ya salu ma ko ta la man ta kala des la ke wala yara halle ta ga fara wala ka biya dinan ko ko la ni makanya ta ne be gonda ala do ne jabara ji bari fi ku ke nya ala ban ko da kuma ta babo kila kuma ta babo dan ban kuma ako ya mun ke jam ya mun so jam ya mun kila ma so ma se ja ma da binare ni da rafa ila ma sa ta da dan o do ku so wa tula ban ko ta ban ku din ken do tu bi ila ban ku dun te da ye baraka ko do ye baraka londo le se ban ku din ken do le har ni te ye kila ban ko ta ma ani ani jiko kane muta hanni jeje siratko kane muta hanni je bara je lebano kane muta hanni je bara je fentu je hanni jeje ni ko nenna tani lo do tumi isi fanna ka lo do na mara ba ani ani ani o ejo ko lo ani ba lo lo lo lo kira ko na ko ta an sa ba para na fa ta ta na la ta ta na na li ta sa ba ko kira ko ni la ka ja ale ne ko be men kira ya ki anya ramanta na ndan ko do ko walama tolla pour ko kandaram ñine tamara ko tero ala kote ngayen kale ñen de ndo tan ni o bande ndo banko do ko wala man ta tiro pour ko kandaram ba ma ke biya man ta ro alman kala ko mo mo alama da na tan tan tan tan tan tan tan giyasa kana mamma ila mara bare la ko gambia kana mamma ala tire so da ba walla wala sanjala tan kala ko tan kono ala ma tan kono ko mara lalo mara nya nyimma adan do na wakilo ana nya niyo ana kuno ana kala modo ala me solo la o ko tin tono lo ka ban ko ni ni nya nyimma la do na sabaro ana hakilo ala me solo la e ba su be ta solo ala ma ni ndi be ti ala mana da ya murgu da arewa da ke wuta na wata wuta da wuta da kuma ba ya yi nanin kuma a shaguman kuma ba ya ɗaya kuma da alaƙa da zakarar ko mutu ya da kuma kuma kuma a